أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله ọpẹ́ni fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ọba aláàánú jùlọ ọba oníkẹ́ ọba alárànṣe ọba tó jẹ́ pé ó gbé ẹ̀sìn islam kalẹ̀ pẹ̀lú mímọ̀ ó sì ṣe ìmọ̀ ní nǹkan tí èèyàn mọ̀ kọ́ láti lè bá a mọ̀ ó sì ṣe ẹ̀sìn islam ní ẹ̀sìn tó jẹ́ wípé ṣíṣe rẹ̀ ní èyí tí yóò fi yọ́nú sí ó sokọ ara mímọ̀ ni ọ̀pọ̀ ni fún ọlọ́run ọba yìí ó fún wa ní àǹfààní ìmọ̀ wa ní agbègbè ìmọ̀ tí wọ́n ti mọ sọ̀rọ̀ ọlọ́run ọba àti ọ̀rọ̀ anábì wa sallallahu alaihi wasallam ọ̀pọ̀ ni fún ọlọ́run ọba tó fún wa ní àǹfààní káwa nínú ẹni tó jẹ́ pé yóò máa rọrùn fún láti máa jókòó síbi ìrántí ọlọ́run ọba torí pé nǹkan yìí kì í ṣe nǹkan tó rọrùn ìyẹn ló fà á tí anábì sallallahu alaihi wasallam tánàbí fi kọ́ afọ́ Mu'adh ibn Jabal sahabiyyu mubarak wípé la tada'na dubura kulli salati an taqula allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatik. ìrẹ́ Mu'adh má fi ilẹ̀ nígbà kankan kó o máa sọ níbi ọwọ́ gbẹ̀yìn irun rẹ pé ìwọ ọlọ́run ọba àìní àlà dhikrik ràn mí lọ́wọ́ kí n lè máa rántí rẹ wa shukrik bákan náà ràn mí lọ́wọ́ kí n lè máa dúpẹ́ fọ wa husni bákan náà kún mi lọ́wọ́ kí n lè ṣe ìjọsìn rẹ bó ti tọ́ àti bó ṣe yẹ kí ló jẹ́ ká mọ̀ wípé àwọn nǹkan mẹ́rin tó tẹ́lẹ̀ àwọn nǹkan yìí al-abdu la yaqdiru alayha illa bimanni wa fadli min Allah subhanahu wa ta'ala ẹrú kò lè ṣàdédé máa rántí ọlọ́run ọba ẹrú kò lè ṣàdédé mọ́ ọlọ́run ọba lẹ́ni tí ó mọ dúpẹ́ fún ẹrú ò dẹ̀ lè rí ìbáàdà rẹ̀ ṣe bó ṣe tó àti bó ṣe yẹ àyàfi pẹ̀lú àánú kan látọ̀dọ̀ ọlọ́run ọba wa ìyẹn ló fà á tó jẹ́ pé ẹni tọ́lọ́run bá kẹ́ tó bá ṣàánú tí bá ń bára nínú àwọn majalisu dhikr wa hilaqu dhikr àwọn ààyè ìjókòó rántí ọlọ́run ọba àwọn agbègbè tí wọ́n ti ń ṣàlàyé ẹ̀sìn irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ mọ pàtàkì nǹkan yẹn ó sì gbọ́dọ̀ tóbi lẹ́mìí ẹ̀ ó sì gbọ́dọ̀ mọ ọlọ́run ọba lẹ́ni tí yóò máa dúpẹ́ fún àwọn àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala bó ṣe jẹ́ kó rọrùn fún wa láti máa jókòó síbi ọ̀rọ̀ ọlọ́run ọba yìí lílo àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba náà nínú ètò ìsẹ̀mí ayé wa ọlọ́run jẹ́ kó rọrùn fún wa tó bá tó wà rọrùn fún wa tán àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala kó gbà á ní ìjọsìn lọ́wọ́ wa kó fi àlìjẹ́nà kó fi ṣe ìsọ̀kalẹ̀ sí wa bi rahmatihi wa wa arhamar rahimin eléyìí à ń gbàbẹ̀ wọlé wípé nínú ìdẹ̀ra tọ́lọ́run ọba ṣe fún wa òun náà ni wípé aláǹfààní látò ti kójọ padà lẹ́yìn ìgbà tí a ti dákẹ́ fún àwọn ìdí pàtàkì tó ní ṣe pẹ̀lú àwọn ìrìnàjò ṣe oníranran èyí tó gbajúmọ̀ mẹ́ẹ̀ òun náà ní ti ọdún léyà eléyìí tí ó ẹsẹ̀ lọ tẹ̀yìn àǹbí ọlọ́run bá subhanahu wa ta'ala an yu'idahu alayna bil amni wal aman wa an yumatti'ana bis sihhati wal afiyah wa an yubarik lana fi umrina wa ilmina innahu ala kulli shay'in qadir wa huwa bil ijabati la jadirun wala hawla wala quwwata illa billah látara pé a ti dánu dúró díẹ̀ a sáré ṣe talkhis wa muraja'a ma qad sabaqa min ad-durus nínú àwọn nǹkan tí a ti mẹ́nubà síwájú nínú àwọn ẹ̀kọ́ a ti ṣàlàyé nínú tíra adabul mashi ila sọlá ó náà ni ìdánilẹ́kọ̀ọ́ ti ìrọ̀lẹ́ yìí náà ni ó dálé lérí lásìkò tá a wà yìí àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ẹni tó lọ kírun àti àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ìrun tó fẹ́ lọ kí tí àfa wa almujaddid muhammad ibn abdul wahab ta'ala eléyìí tí ọlọ́run ọba lò wọ́n sábàbí láti kó tíra náà jọ kọ́lọ́nkọ́ bá kẹ́ wọn a ti bàlàyé débi àwọn tí máa ń ṣẹlẹ̀ síyàn lórí ìrun a ti sọ báwo lè yẹn ṣe kírun báwo lè yẹn ṣe jókòó báwo lè yẹn ṣe rúkú báwo lè yẹn ṣe gbé ọwọ́ ìgbà wo lọ́wọ́ wà mọ̀tòmọ́mọ́ ìgbà wo lọ́wọ́ papọ̀ ìgbà wo lọ́wọ́ ṣe kí ni o láti ọwọ́ ní ọwọ́ ṣe kí ni ní àyà tí ò ní jẹ́ pé yóò fún pọ̀ bákan náà a ti mẹ́nu ba àwọn aihatu ọ̀tọ̀ríkùl jólóòsì fi sọ́lá àwọn ọ̀nà wo la máa ń gbà jókòó lérí ìrun aṣọ tawaruk aṣọ iftirash aṣọ ìgbà tí àlẹ́kọ̀ọ́ á ìgbà tó lẹ́tọ̀ọ́ bákan náà ajẹ́kọ́yé wa wípé ọmọnìyàn ni wá wal insan ọmọnìyàn sì rèé júbìlà bìnìsíàn àwọn mọ̀jìbúrà bìnìsíàn ọmọ ènìyàn ọlọ́run bá dá wa pẹ̀lú wípé a máa gbàgbé nǹkan ara àdámọ́ ọmọ ènìyàn ó ní kó gbàgbé nǹkan tí èèyàn bá wá ń kírun tó bá gbàgbé nǹkan lórí ìrun rẹ kí ni ọ̀nà àbáyọ àníhùn náà ni sùdúrù sáhùn tó bá yẹ pé nǹkan tó gbàgbé ọba jẹ́ nǹkan tí sùdúrù sáhùn máa ń gbé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn lórí ìrun àbí àwọn sunnah al-aqwal wal wa nínú àwọn dúró sùtá ti pé gbogbo ń tábà ti pè ní rúkínù mínà kánì sọ̀rá àwọn orígun téèyàn bá gbàgbé rẹ̀ sùdúrù gbé bákan náà wa gẹ́gẹ́ bí àfọwọ́tí àwọn ẹ̀rí tó wá lérí à ń foríkanlẹ̀ gbàgbé ó ní ọ̀nà márùn-ún iná ni ẹ̀rí tó wá ipò sẹ̀sẹ̀ ànábì sallallahu alayhi wa alihi wa sallam ó nígbà tó méjì ó sì gbàgbé nígbà tó mẹ́ta kàkà tó yẹ kó kí mẹ́rin ó gbàgbé bákan náà ó lérunkún ti jókòó ajẹ́kọ́yé wa wípé gbogbo ìtí máa ṣẹlẹ̀ sí èèyàn lórí irun ìkan nínú mẹ́ta ni ìmọ̀ ziyada awin nọ̀ksán awisahu awishak ìgbàgbé yìí ó lè wá kó bí àzìyáda kó bí pé kéèyàn lè runkún èèyàn gbàgbé ni tó yẹ kó kíráka mẹ́ta ọba di mẹ́rin mọ́ tàbó gbàgbé tó yẹ kó kíráka mẹ́ta ọba di méjì mọ́ lọ́wọ́ gbàgbé náà tàbí shok. àbótí ẹ̀ ṣe méjìlá ayẹ́dìrì kàmsọ́là kò tí ẹ̀ mọ iye tó ṣe kí ni o tó ti kí ṣé méjì ló ń ti kí nàbí mẹ́ta ó ṣe èméjì ìgbàgbé náà ló bì í. ajẹ́kọ̀ọ́ wáyé pé ziyada ìlérùnkún níbi sọ́láàtì kéèyàn lé nǹkan kan kún níbi ìrun rẹ̀ ó ń bùkátà ìforíkalẹ̀ ìgbàgbé gẹ́lẹ́ bí ìdí nǹkan kù náà kò ṣe bùkátà ìforíkalẹ̀ ìgbàgbé bẹ́ẹ̀ náà ni ìṣeyèméjì ó bùkátà ìforíkalẹ̀ ìgbàgbé bákan náà amúnṣe ti gbọ́ wa nígbà náà tábàtàbà gbàgbé wípé àwọn àwòrán kan ń bẹ tọjọ ìdírùnkù ṣùgbọ́n tó yẹ pé ní fìlà ìlérùnkù ni wọ́n gẹ́lẹ́ bí ẹni tó jẹ́ wípé ó fẹ́ kíráka mẹ́rin ọwọ́ sálámà nígbà tó méjì tán a ní tó bá padà kírun yìí tán tó bá padà gbẹ̀rẹ̀ rántí àbí wọ́n náà létí tó bá kírun ọjọ́ pé ẹni yẹn dèrò kù ṣùgbọ́n fìlà àkíkọ́ ziyada ni anírú eléyìí ẹni yìí yóò forí kalẹ̀ méjì ìgbàgbé lẹ́yìn ìgbà tó bá sálámà tán fún pé tá a bá lé ìrun bákan náà tá a bá dín ìrun a forí kalẹ̀ méjì ìgbàgbé di pé àsálámà bákan náà tá ẹni tó ṣe èméjì yẹn tàrọ́jà ìndàhù ahadul amrayin ìkan nínú ìròrí méjì tí ń bẹ nínú àkárí rẹ̀ ìkan tẹ̀wọ̀n jù kan lọ ojú kan nìyẹn ojú kejì ojú kejì òun ni wípé méjèèjì ìndàhù méjèèjì sẹ́fẹ́gì mo ti kí ni sẹ́fẹ́ta mo ti kí ni méjèèjì jọ jẹ́ bákẹ̀ǹkẹ́ náà lọ́dọ̀ rẹ̀. a ní kìíní kejì ṣákù yìí iye méjì méjèèjì òun náà ni ẹni tó bá ṣẹlẹ̀ sí lórí irun rẹ̀ òun ni yóò san sùjúdù àṣàwì yóò forí kanlẹ̀ ìgbàgbé ṣé ṣé àfọkà bá mi lọ ẹni yìí ó ṣe èméjì but ìkan tẹ̀wọ̀n lọ́dọ̀ rẹ̀ jù kan lọ ẹni yìí ó ṣe èméjì ṣùgbọ́n méjèèjì alátàsáwì ni dọ́gbandọ́gba òun náà ni. àwọn mọ̀ ní tí ẹ̀ má ṣe méjì tí kan bá tẹ̀wọ̀n lọ́dọ̀ rẹ̀ pé á ah, ìgbà tó ń ronú àwọn bẹ́ẹ̀ sóra tó ń kà lẹ́yìn fatia òun rántí wípé méjì ló ti kí àbó rántí pé mẹ́ta ló ti kí ẹnìyẹn yóò forí kalẹ̀ ìgbàgbé ládàá tó wá sálámà láti fi mú ṣàìtàn gbolẹ̀ ṣùgbọ́n ẹni òun tiẹ̀ méjèèjì ló jẹ́ pé bákan náà lọ́dọ̀ rẹ̀ fàlìyàbìrẹ̀ yàkín ẹni yóò mú èyí tó kéré jù nínú nǹkan méjì èyí tó ń rò ṣé méjì mo ti kiri àbí mélòó àbí mẹ́ta yóò gbé lórí méjì yóò sì wá foríkanlẹ̀ gbàgbé kó tó sára mọ́. àwọn eléyìí àti ṣàlàyé àwọn ìdájọ́ yìí nínú àwọn dòdòsó eléyìí tí ó ti lọ. inshallah rahman ibi tá a ti gbé náà ní kọ́ọ̀lù mu'allif rahimahullah ta'ala lẹ́nu yìí pé wala yubtilu as-salat amalun كفتحه صلى الله عليه وسلم باب لعائشة وحمله أمامة ووضعها وإن أتى بقول مشروع في الصلاة في غير موضعه كالقراءة في القعود وتشهد في القيام لم تبطل به عفا رحمه الله تعالى المؤلف شيخ محمد بن عبد الوهاب رحمه الله تعالى wọ́n ní nínú ẹ̀kọ́ tó yẹ ká mú dání òní pé àwọn nǹkan kan bẹ tí mo ṣẹlẹ̀ sí wa lórí irun ṣùgbọ́n tí ó ìrun wa jẹ́ alákọ̀ọ́kọ́ ń bẹ oníwọ̀lá yóò tún sọ̀la amọ̀lò yẹsẹ̀r iṣẹ́ kékeré téèyàn bá ṣe lórí ìrun kò bàrún jẹ́ o láyé tún sọ̀la ata amọ̀lò yẹsẹ̀r iṣẹ́ kékeré lórí ìrun kò bà ìrun jẹ́ ọbẹ̀ fún wa ní àpéjúwe ó ní kàfá kàfá tí yìí sọ̀lá sọ̀lá bàbàlẹ̀ àìsà gẹ́lẹ́ bó jẹ́ pàdánù sọ̀lá àlọ́ sọ̀lá àrẹ́bí báyà wa àìsà sílẹ̀kùn wọ́n wà fi sọ̀lá wàá hadith mọ̀kànlá bí sọ̀rọ̀ iná mẹ́bàá bí dáwọ́dù anábì sallallahu alaihi wasallam ìyàwó aisha ní fataha rasulullah sallallahu alaihi wasallam li albaaba wa huwa fi salat wa huwa yusalli anábì sallallahu alaihi wasallam bá ń kí ó bá ń sílẹ̀kùn anábì ń kírun lọ́wọ́ sallallahu alaihi so amalu yasir iṣẹ́ kékeré harakatu yasira ìrìn kékeré kò sí kí ni o lam tabtul bihi as-sala irun ọ̀bàjẹ́ tó pàdé sallallahu alaihi wasallam anábì bá yàwó aisha anábì bá sílẹ̀ kò sallallahu alaihi wasallam sọ́nà Abi Daud bákan náà wà hamli umama tàwádìí ẹ̀ha bẹ́ẹ̀ náà nàní sallallahu alaihi wasallam àbí máa ń gbé umama umama yìí jẹ́ ọmọ zainab umama tó bintu zainab bintu rasulillah sallallahu alaihi wasallam tó jẹ́ ọmọ ọmọ rẹ̀ umama yìí àbí sallallahu alaihi wasallam máa ń gbé gẹ́gẹ́ sọ́wọ́ nínú hadith sahihain ìgbà àbí sallallahu alaihi wasallam níbi máa ń gbé umama níbi irun sallallahu alaihi wasallam rọ́kà àfàìdà sọ́jádà wàdọ́ àhá wàìdà kọ́ọ́mẹ́ rọ̀fà àhá àwòhámẹ́lá àhá tábí sọlá sàlám bá ti wá ń lọ sí forí kalẹ̀ àbẹ́bí ó gbé Umama kalẹ̀ sọlá sàlám tó bá tún ti ń lọ sórí ìdó wà ó ṣe kí ni o yóò tún gbé Umama ẹni pé amal náà ni iṣẹ́ ni amal ló yẹ sí ẹ̀ ṣùgbọ́n iṣẹ́ kékeré ni irú ẹ̀ ò ṣe kí ni o ọ̀bànújẹ́ dàdí lápòjú oníṣẹ́ obìnrin tí ọmọ rẹ̀ ń ké ó lè gbé tó bá lọ sùjúd kó gbé kalẹ̀ kó fi ilé ẹ̀ lélẹ̀ àfi kó fẹ́ gbẹ́lẹ̀ kó fi kó tẹ́lẹ̀ tó bá tó lọ sí kìyàmù yóò ṣe kí ni o yóò tún gbé irú iṣẹ́ bá kò bá kí ni jẹ́ o kò bá ìrún jẹ́ anabi sallallahu alaihi wasallam ṣe bẹ́ẹ̀ fúta ni o umama bintu zainab fáyidà kan wà ní latifa ní abẹ́ ọ̀rọ̀ umama yìí anabi sallallahu alaihi wasallam ṣe ẹrẹ tipẹ́ sallallahu alaihi wasallam salla li qaumin fa atala fi sujudi sallallahu alaihi wasallam hatta rafa'a ba'du ashabi ra'sahum anabi sallallahu alaihi wasallam forí kalẹ̀ rí ó wá pẹ́ níforíkalẹ̀ yẹn kọjá bó ṣe máa ń pẹ́ débi pé apá kan náà àwọn sọ àbàjẹ́ kí ni o wọ́n ti rò pé àbánabi ah, ti gbórí sókè ní sọ́lá àṣà ìgbà tó sọ́lá àṣà là ń gbé tó pẹ́ lórí ìdúró báyẹn lórí sùdúrù báyẹn gbà tó kírun tán àwọn ẹbí ìwádìí sọ́lá àṣà pé ah àbájẹ́ sọ́lá àṣà là ó fa sùdúrù yìí gùn kọjá àádà àbájẹ́ sọ́lá àṣà là ní ọmọ mi yìí ó ṣe kí ni o òun ló gun ànúsàlásà ní orí mẹ́lẹ̀ ànúsàlásà ò wá fẹ́ gbórí sókè kọ́mọ̀ lọ jẹ́kiri kọ́mọ̀ lọ lálẹ̀ kọ́mọ̀ lọ ṣubú so ùmọ́ẹ̀mẹ̀ yẹn náà ni so àwọn hasan àti hussein náà náà wọ́n ní àwọn kọ̀dọ̀ yá báńkọ̀ náà sọ̀rọ̀ àṣàlà nínú àwọn ọ̀nà tó wà ń bẹ nínú hasan àbí nínú hadith yẹn ni wípé jawazu fáyìlà tó mọ̀ ìmọ̀ jawazu intidhar al-imam انتظار الإمام المعموم لحاجة ما أو ليدرك المعموم الإمام في حالة من أحوال الصلاة ìlẹ́tọ̀ wípé ìmáàmù ó láǹfààní kó kó kó ṣe kó ṣe sùúrù kó retí màmúmù láti lè bàjẹ́ kí màmúmù ó ṣe àǹfààní kan níbi sọ́láàtì yẹn ta ló lè fún alápòjú eru sóra bẹ́ẹ̀ ta ló lè fún alápòjú eru eru ẹ̀ta àpòjú ìdájọ́ lòlú rẹ̀ báwì alimami fèrè kọ́ àwọn èèyàn dẹ̀ fẹ́ wọlé wọ́n ń nínú wọ́n fẹ́ sáwọn wọ́n sẹ̀ fẹ́ wọlé hali yẹ jùsùn ní imam ayantadiro al-ma'mum fi hadi al-hal ṣé màmúmù lè dúró àbí ṣé ìmáàmù lè ṣe sùúrù kọjá pé rúkú yẹn máa gùn ju nọ́mà lọ kó lè bá fáwọn ìlànà àǹfààní kí wọ́n ṣe kí ni o ìwọ̀n bá a masala eléyìí àwọn ulama masala khilafiyya ṣùgbọ́n nínú àwọn tí wọ́n àjáza tó sọ pé lẹ́tọ̀ nínú ẹ̀rí tí wọ́n lò ó ní pé tó bá pàdé sallallahu alaihi wa alihi wa sallam ibà ń ṣe ìtìdọ́rù kí ọmọ kú ní ẹ̀yìn rẹ̀ kó tó dìde tó sì jẹ́ pé ìtọ́là yẹn ìfàgùn yẹn ọkọ̀lá àdá tó ju bí ó ṣe máa ń ṣe é lọ àjẹ́ pé mìbábi àwòlá torí pé àwọn ilé ìgàn mìbábi tààwọ̀ dàdàdìrì wọ́tàkùwà bẹ́ẹ̀rù adé so nínú àwọn ẹ̀rí wà dẹ̀jínú wọ́jì nínú àwọn ẹ̀rí táwọn àáfàá dẹ̀ lò nínú àwọn ẹ̀rí táwọn àáfàá lò tó sọ yìí pé ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ onígbà náà sallallahu alaihi wasallam náà fi ṣe ìtẹ̀dọ́rù kí ọmọ bí ọmọ ó sọ̀kalẹ̀ ní ẹ̀yìn rẹ̀ kó tó di pé ó ṣe kí ni o yóò gbòòrò sókè. so ànábì sallallahu alaihi wasallam ànábì ṣe ìtìdọ́rù rẹ̀ kó tó di pé yóò gbé orí rẹ̀ sí òkè bákan náà nínú àwọn nǹkan táwọn àfáà rahimahumullahu ta'ala tí wọ́n tún mú jáde nínú àwọn fàwáì tó wà ń bí báyìí oníbẹ̀ ànábì sallallahu alaihi wasallam ولا يبطل الصلاة عمل يسير كفتح صلى الله عليه وسلم باب العائشة wàhámlì umamata wàdé ẹ̀hán àmì máa ń gbé umama sallallahu alaihi wasallam ànábì ó gbé umama tó bá ti ń kírun yóò tún gbé kalẹ̀ tó bá fẹ́ forí kalẹ̀ tó bá ti fẹ́ náà ló kalẹ̀ ó sì kí ni o yóò tún gbé bọ̀tá alábẹ́ èyí tí mo mú wá lápòjúwe yẹn ká yọ dáadáa tó gbọ́dọ̀ mi ń bẹ nǹkan tí ó ṣe o nǹkan tí ó mọ̀ wá ònìyẹn má sọ̀rọ̀ rẹ di pé permanently ìwọ́ wà máa lọ kẹ́ ìmáàmù ló pé iná láà máa sọ bìrì àtàbátù náà ṣe fọ́sùn náà dálì àwọn ni wọ́n yóò pẹ́ pé mọ́sálásí yóò tí mẹ́rin bá ti wá wà ní rúkú yóò máa sáré bọ̀ alákọ̀ọ́kọ́ náà ó dẹ̀ ń bẹ nínú àwọn àfáà tó pé rárá o kó ṣe kí ni o kó má ṣe bẹ́ẹ̀ kí má mọ̀ retí wọn wọ́n ní kí ó dé wọ́n ní kó bá a sọ àwọn èèyàn di ọ̀lẹ ẹni tí ó mọ̀ pẹ́ dé mọ́ṣáláṣí ṣe ọ̀rọ̀ yẹn náà ọ̀rọ̀ tó dáadáa mi ò dá wípé àwọn èèyàn tó bá di pé ìmáàmù ń retí wọn báyẹn àwọn èèyàn ó sọ di ìṣesí then ẹlòmíín bẹ yóò sáré kó lè bá bá nǹkan yẹn ó sì ti wá náà àdìpì yìí pé tẹ́ máa ń kírun fàmọ́ fàtákùn fàmọ́ àdọ́tún fàsọ́lù fàmọ́ fàtákùn fàtímù tẹ́ bá gbọ́ tí mo ti ń pé ó ti gbẹ̀rù dúró láti sẹ́rẹ̀ wọ̀ ẹ mọ́ sáré tó ẹlòmíì ò tún wá sáré pé kó o lè bàbá ìmọ̀ mi ní roko wọ́n sá níyàn ò ní pé ìsáré yìí náà àwọn èèyàn mi ti wá sọ wọ́n sọ pé iná láwọn asọ̀bìrì ẹ̀ ti gbọ́ rí ìmọ̀mù má dìde o àti bẹ́ẹ̀ dé o wọ́n mọ̀ sọ̀rọ̀ láti lè bá a dá ìmọ̀mù dúró a wà sọ yìí pé alkohol alwasat wallahu alam ó ní pé tó bá ti fẹ́ di àlàáda àwọn èèyàn ní mọ́sálásí táwọn ẹni fẹ́ sọ dìṣe sí pé ìmáàmù ah, ó dúró fún wa ní kó mọ̀ lọ di pé ìmáàmù fẹ́ mọ́ta àwọn alàlẹ́ ìsinmi wal udwan kí ìmáàmù dìde fi kí o masala yẹn ni mi ṣe gẹ́tà ni pé ìmáàmù ti ní pé ah, ẹ ti fẹ́ sọ di ṣe sí pé ìmáàmù ah, ó dúró fún wa àbá àbá máàmù rògbò so kí ìmáàmù ó dìde kí láka yẹn fò wọ̀rọ̀ bọ̀ tó bá yá pé ó kàn ṣẹlẹ̀ àbí ó kàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so kò sí láì fi àwọn onímọ̀ sọ pé kò sí láì fi níbi ìtìdọ́ọ̀rì yẹn mi ń bá bí òmùmí kọ́ lè tààwánu àdàlbírì wọ̀tàkùwà àti pé àrígbàdo sàlá àdà sàlá ó fa sùjúdù kò fa àdà nítorí pé ọmọ ń bẹ ní ẹ̀yìn rẹ̀ sọ́lọ́lá àdà sàlá àjẹ́ jàwáàzù tẹ́lẹ̀ bá bẹ̀rẹ̀ ah ìnáwó náà mọ́bìnrin yàtì nínú tẹ́lẹ̀ sí nọ́pàṣà mọ́sá ara yẹn pé ah ṣé ìmáàmù yẹn tó kù yẹn ó pẹ́ lóko tó sùdúrù nígbà tó ọmọ dúró sí ní ẹ̀yìn torí ọmọ náà torí ọlọ́run òye so nǹkan tó ṣe yẹn náà torí ọlọ́run torí ọlọ́run fi lóní ká lo ìkẹ́ pẹ̀lú kí ni o pẹ̀lú àwọn ọmọ kéékèèké kàdálẹ́ka lọ́run tó àwọn ọ̀nà àlùbẹ́rẹ́ wọ́tàkùwà àti ìmọ̀sálàmì náà fàwọn àyíká àwọn so wàhámlì ùmọ́ẹ́mẹ́ ọ̀wọ́dẹ́ ha Muhammad lọ́kàn nínú kọ́tà fúnlẹ̀mú jáde bíbá ni pé jawazu ìdókọ́lù lẹ̀ àgbàtì ilé tó pé àwọn kéékèèké wọn lè wá mọ́sálásí alẹ́kùn wọn wá mọ́sálásí tó pẹ́ lọ́mọdé ká ẹ̀mọ́ ọmọ kéékèèké wá mọ́sálásí mọ́ ara ìṣe látàrí àrẹ sallallahu alaihi wasallam àwọn kéékèèké máa lọ mọ́sálásí wọ́n sì máa ṣèṣe sí ọmọ èké kí ìbá ṣe bẹ́ẹ̀ ni ọmọ òṣègùn àrẹ́bí sallallahu alaihi lórí lórí ìrọ̀ sallallahu alaihi gbé ẹ̀rọ sallallahu alaihi wasallam pẹ̀lú ìkẹ́ anabi sallallahu alayhi wa sallam odidi anabi Ọlọ́run ọmọ sì ń gun orí rẹ̀ o sallallahu alayhi wa alayhi wa sallam anabi ó sì dìde kọ́ tara nù pé mò ń kírun lọ́wọ́ kọjá gbogbo orí lálẹ́ so gbogbo àwọn nǹkan yìí a máa rí laqad kana lakum fi rasulillahi uswatun hasanah ṣé àwọn mùsáìlì yẹn clear so kò bàrún jẹ́ iṣẹ́ kékeré àdúgbò ìbáyà wa Aisha sílẹ̀ kò sọ̀lá ó ń bẹ nínú àwọn olùdámọ̀ tó sọ wípé tá a bá wo àwọn nùsùsù yá rí i pé kò sí kankan nínú ẹ̀ àbí àwọn ọ̀rọ̀ yìí tó gbé ànábì sálà sálà tó gbé kúrò ní jihatul kibla kò sí ẹ̀ka mẹ́rin tó bá ànábì sálà sálà kọjú kúrò níbi tí ọjọ́ kibla ọba yàrá ayé ṣàṣìlẹ́kùn ni o ó gbé ọmọ ni o ó ń gbé ilẹ̀ ó ń gbé padà ni o kò kúrò ní ìdojúkọ ìtọ́jọ́ kibla fàdárìkà bá dùn hóm àwọn àwọn fi wípé gbogbo direction بتاع نلجوكم وإن أتى بقول مشروع في الصلاة في غير موضعه àfààní bákan náà tí ẹni tó ń kírun bá lọ mú ẹgbà rẹ̀ yẹn o kọ́ọ̀lù mashru' ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ tó lẹ́tọ̀ọ́ ọ̀rọ̀ oló kọ́ọ̀lù mashru' ọ̀rọ̀ oló lẹ́tọ̀ọ́ fi salah inna hadhihi salah irú yìí la yaslu fihi shay'un min kalamil bashar kò lẹ́tọ̀ọ́ kankan bẹ́ ọ̀rọ̀ abara innama hiya at-tasbih wa takbir wa tahmid وقراءة القرآن إنت في نسنان أفهم سبحان الله تكبير تهليل الله أكبر لا إله إلا الله وقراءة القرآن إن كنت في سنة أباك إنت أشترك تلم توانا حديث ماوية ابن الحكم السلمي nígbà tí ẹnì tí ẹnì kan sí lórí irun alhamdulillah pàtó sí lórí ọlọ́run sọ pé alhamdulillah ẹnì kan sọ pé yarhamukallah gbàtí mọ́ bàtàbí sọlá sọlá wa sálámà àbábí sọlá sọlá ní ta lẹni tó ń sọ mọ́nì lẹ́dí yìí ṣẹ́pù mi tìlà àtìs ta ló ń kí ẹni tó sí ṣẹ́pù tìlà àtìs oníkà sọ yìí pé alhamdulillah abẹ́ẹ̀kọ́ ni ta ló ń kí ẹni tó sí yẹn ó ní òun àdébí ara ń dára di sọlá irú tó ń wò yìí láyé sọ òfin iṣẹ́ mi kàlámi lè bàṣà kò lẹ́tọ̀ọ́ ká sọ ọ̀rọ̀ kankan nínú ọ̀rọ̀ abara ń bẹ̀ ní tó wà mẹ́rin tẹ̀síbí wàtàmí wàtàjìlá àkìlà àbí anúṣọlá rẹ sálámà anábì òbu kò kọjú sí ẹni tó sí tó sọ pé alhamdulillah àti pé tá a bá sí lórí irun á sọ pé alhamdulillah tó yé ṣùgbọ́n ẹni tó bá gbọ́ kò ní sọ pé kí ni o yarhamukallah ọlọ́run bó kí ọ torí pé kàlámù báṣárù ni ẹ̀dùn áwù ni abẹ́ẹ̀kọ́ ni so anúṣọlá sálámù kọ̀ndẹ́mù gbólóhùn atahmid alhamdulillah tẹ́ni tó sì ṣe bó kọ̀ndẹ́mù ọ̀rọ̀ tí ẹni tó kí tó ṣe kí ni o tó sọ ìdán إذا أتى بقول مشروع أذا بقول مشروع هنا هنا نبغو نتابع منو بنا أديت بعيا بنا أكمل يعني بغو هل تقولون بعد قول مشروع بالصلاة تحميل والتحليل والت آه، وماذا والتكبير وقراءة القرآن الله أكبر لا إله إلا الله الحمد لله أقرأ القرآن قول مشروع أبي كلام فيه نواسي إنت عارف شنو يا بيكون أسأل الله أكبر أسأل آه، ذكر دعاء الاستفتاح ذكروني àṣẹ fatia díkìrò ní kìrọ àtúntò Quran alọ rùkú àṣẹ sùwádìí ọbẹ aláàdìm díkìrò ní gbogbo nǹkan tá à ń ṣe mẹyẹ oníkọọlù mọṣúrò fi sọlá ìnà àtàbí kọọlù mọṣúrò fi sọlá fi ghairi mawdi'ihi ọwọ́ mú ọ̀rọ̀ tó lẹ́tọ̀ọ́ wá ẹgbẹ́ mi yé o ọ̀rọ̀ tó lẹ́tọ̀ọ́ lórí ìrun ló mú wá ṣùgbọ́n lọ sọ níbi tí kìí ṣe ààyè rẹ̀ fìgbà rí mọ́wòdì rẹ̀ ẹ̀jẹ̀ fún ní àkọ́jọ́ tó máa ń sábà ṣẹlẹ̀ téèyàn bá wà ní rògbò ọ̀ tó fẹ́ lọ sí kìyàm kí ni yóò sọ jẹ̀mọ́ sami allahu liman hamida àwọn mímọ ṣe mistake mi láwùjọ yẹn àwọn mímọ ṣe sami allahu man hamida sami allahu liman liman liman hamida. lọ́pọ̀lọpọ̀ yẹn lè ṣe mistake bó ṣe wá wá fẹ́ kó orúkọ yẹn kàn sọ pé allahu akbar ni àbẹ́ẹ̀ ti gbọ̀rọ̀ ẹ̀rì àbẹ́ẹ̀ ti sẹ́yìn rí àbẹ́ẹ̀ ti rẹ̀ tó ṣe rí ó fẹ́ kó nírò kó ó lọ sí kìyàmù padà ó wá sọ pé Allahu akbar gbólóhùn Allahu akbar yẹn qawlun mashruu fi salat amla ẹ̀ dáhùn qawlun mashruu fi salat ṣùgbọ́n sí ààyè rẹ̀ nìyẹn ọ̀rọ̀ tí ọ̀kọ́ olùmọ̀ ṣe pé ọ̀rọ̀ tó lẹ́tọ̀ọ́ lórí ìrun ni kò dàbí ẹ̀tọ́ sọ yàrá kàlá níbi tí wọ́n sí bọ̀ sí ààyè rẹ̀ ní Allahu akbar ààyè rẹ̀ nígbà tó fẹ́ dìde rùkù là àtàbẹ̀kọ́ olùmọ̀ ṣe rọ́ọ̀ẹ́ fi ọ̀gọ́ irí mọ̀ọ́dẹ̀rẹ̀ irú àpọ̀jù ẹ̀ ni. ó mú ọ̀rọ̀ tí ó lẹ́tọ̀ọ́ wá níbi ìrun ṣùgbọ́n tí kìí ṣe ní àyè rẹ̀ ó sábà mi tó wá sunu lọ́pọ̀lọ́ ń bi eléyìí tó parí yẹn. ó ní ọ̀rọ̀ nípa sẹ̀mí ọlọ́run mọ̀nà hamida ó ta sọ wípé àwọn ìlànà ṣe kìláàfù lórí wípé ṣé máa mú mo ṣe ṣe tẹ bá rántí fẹ tó bá fọkàn báwọn dòdò sùn lọ pé ṣé máa mú mo ṣe sẹ̀mí ọlọ́run mọ̀nà hamida ó àbí ò ní ṣe tàbí àwọn àfa àkọsọ wípé máa mú mo ṣe sẹ̀mí ọlọ́run mọ̀nà hamida àwọn míì sọ wípé rárá màmú mo ní ṣe òun ó sọ pé kí ni o rọ̀bánà lakal الحمد. مواري wá rí ọ̀rọ̀ kan latifu jiddan mo sì fẹ́ kọ́ dámọ̀ rẹ̀ fún gbogbo ẹ̀ tó bá fẹ́ mú wípé màmúmù ò ní ṣe sẹ̀mí Allahu liman hamidahu ọ̀rọ̀ ẹ̀ dàbí kọ́ọ̀lù wọ̀sàt ẹ̀ tó bá fẹ́ mú nínú nínú akẹ́kọ̀ọ́ mímọ̀ yìí pé màmúmù èrò ẹ̀yìn oníṣẹ́ pé sẹ̀mí Allahu liman hamidahu mo fẹ́ pírì fún ó mú òpin náà tí mo fẹ́ sọ yìí tí ò bá fẹ́ mú pé màmúmù ó sì kí ni o sẹ̀mí Allahu liman hamidahu ó kí ni nǹkan náà ní pé yakulu rabbana walakal hamd inda rafihi min ar-ruku yóò sọ rabbana walakal hamd ní ìgbà tí bá ń bọ̀ láti bo láti rùkú ní ààyè tó yẹ kó ti sọ sami Allahu liman hamida ṣẹ́gẹ́tì nǹkan tó ń sọ bẹ́ẹ̀ ṣẹ́gẹ́tì ìgbà wo ni tí bá ń bá kírun ìmáàmù wà nínú rùkú àbí gbàwọn ni wọ́n mọ̀ sọ sàmì aláàbò náà síbẹ̀ mo ti dúró tọ́lá ẹ̀kọ́ tó sọ ẹ̀ náà bó ṣe ń bọ̀ láti rùkú sami Allahu liman hamida adawal imam àbí ẹ̀kọ́ àwọn afọ́kọ̀ sọ pé màmúmu náà sọ pé láti bẹ́ẹ̀ pé sami aláàbò àwọn mi sọ pé rá màmúmu ló sọ pé ló sami aláàbò hamida tọ̀ àwọn ní ètò wọn fẹ́ sọ pé màmúmu mọ̀ sọ sami aláàbò hamida àwọn yẹn in tí ó wà kọ́ọ̀lù tó wà tó nígbà kan sọpọ́ sẹ́bí Allah kọ́ wá sọ pé kí ni Rabbana walakal hamd ìgbà wọn ni mọ́mọ́ sọ pé Rabbana walakal hamd sẹ́bí Allah liman hamida sẹ́pẹ́ mọ́ indal qiyam yaqul Rabbana walakal hamd àfàyàn tó bọ̀ ni tára èyí tí mo ṣe yé so mọ́mọ́ sọ pé Rabbana walakal hamd ṣùgbọ́n máa mú mu tẹ́ aṣọ tẹ́ àwọn olùdámẹ́ kan sọ pé kọ́mọ́ sẹ́bí Allah liman hamida pé òun ò ní sọ ajẹ́ pé ní tóun ó sọ ni pé Rabbana walakal hamd òun yóò gbóhùn wá torí pé láàrin rọ́fù yẹn sí kìyàmù yẹn làbúdà mi nà dìkìrì dìkìrì kan bọ̀rọ̀ sí kí ni o ó gbúdọ̀ wà mẹ́ tábà sọ pé kò sí sẹ́mi kò sọ sẹ́mi aláwọ̀ ní hamda kí ni ó wà á fi ṣe kí ni o kí ni ó fi dìde so làwọn olùhàmọ́ mi fi sọ yìí pé indahum àwọn fẹ́ lọ pé ìdáwà ìdá qala sami Allah inna majúdà lè imam lè tẹ́ màbí ìdá kabbara fakabbir wa ìdá rọ́kà fọ̀rọ̀kà wa ìdá qala sami Allah ní hamda faqulu rabbana lakal hamd. wípé ìntí àlẹ́sọ̀lá àṣálàm sọ̀mọ̀ fún àwọn ni pé ìdàkọ́rọ̀ sẹ̀mí àlọ́ mọ́tà yẹkúnlù lè máa sẹ̀mí àlọ́ mọ́tà yẹkúnlù lè máa sẹ̀mí àlọ́ alhamdulilah ìnà rọ́fù yìí mẹ́rin kìyàm ìdán alimamum àìdán yẹkúnlù ìnà rọ́fù yìí mẹ́rin kìyàm rọ̀bánẹ́ wàlàkà alhamdu. allah alẹ́ máa arọ̀ fi yìí tó yẹ ní sè sọ wípé màmú wọn ní sẹ́kí oníjọ sẹ́mi àlọ́nù hamila kó sọ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ mo fẹ́ rí pé wà ọlọ́run mọ́sálà mi tó wà lábẹ́ yẹn ní mọ́sálà tó wà lábẹ́ gbogbo rọ́fù níbi irun tí èèyàn bá kúrò níbi kan tó fẹ́ bọ́ sí òkè bí a mi ni o àbí níbi pé ń lọ sí kejì o àbí fẹ́ níbi lọ sí kìyàmù ni o àlùwárí tàfi tó yẹ kó ṣe tí ò bá fi lè ṣe tó fi dì tó fi parí ẹ̀fà kò lè. aláàjì dàbí sí ilé sìn ọfẹ́ kò nírò kú ẹ̀fà kọ́kọ́ sọ pé sẹ́mi Allahu liman hamida ọwọ́ kò nírò kú kò sọ sẹ́mi Allahu liman hamida yẹn títí títí tí tó fi dé òkè sẹ́kọ́ ti parí kìyàwó sọ pé sẹ́mi Allahu liman hamida àpà ọ̀kọ́ lè bá dàrí ẹ̀mí ìdàlùfọ̀kọ́ á ipe ó ti kò ti tára kàwá jìbá mi wà jìbá ti sọ́lá ó ti sàtìsí ó sì ti fọ̀rọ̀ ẹ̀ ẹ̀kan lẹ́nu ọ̀ràn yẹn kọ́ra àwọn mi sọ pé rákà yẹn tó bá pé nǹkan díkìrù tó jẹ́ pé ó ó jẹ́ díkìrù tó ṣe kí ni a jẹ́ pé yẹ́sì ló lè sàhù nǹkan tó fẹ́ sọ mẹ́rin ni wípé kìí ṣègbà tá a bá parí áràkà bó máa ṣe sáré nígbà tá a bá parí process yẹn láti kí ni o a tó ṣe wàá sọ kí ni yẹn so ti yẹ ni sẹ́yìn gẹ̀dúmù sọ yẹn tí ò bá yẹ sọ ó yẹ yẹn gẹ̀gẹ̀ nàfààní o so àlùmọ́ tó bá mú ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ tó lẹ́tọ̀ọ́ lórí ìrun wa fi sọ̀lá àfihàn ìrìmọ̀dé bọ́ ibi tó ti wá sọ̀rọ̀ yẹn kì í sáàyè rẹ̀ ó sọ Allahu akbar níbi tó yẹ kó tọ́ sẹ́mi Allahu liman hamida tàbí mi tó ti rùkú ìrìnmọ̀sẹ̀ dáadáa ó rùkú ọwọ́ aṣọ sọ̀rọ̀ àdàlọ́bí àlàálá ṣẹ́mi kó lè ṣẹlẹ̀ ó ti gbàgbéra ìwọ̀n aṣọ àkárù ìforíkalẹ̀ ní rùkú ọ̀ ṣẹ̀pọ̀ ọ̀rọ̀ yẹn ní ṣe díkìrò àkọọ́lù mọ̀ṣúrù ní fìgbọ́ àfáà ní pé irun rẹ̀ ò bàjẹ́ irun rẹ̀ ò ṣe kí ni o irun rẹ̀ ò bàjẹ́ al-qira'ati fil qu'ud ó gẹ́gẹ́ bí kí ẹ̀ka kùránì nígbà tí ẹ̀yìn bá wà ní jòkó wa tashahhud fil qiyam àbí kó máa katáyà ó ń katáyà lórí ìdúró ó ti gbàgbéra ó bá katáyà lórí kí ni o lórí ìdúró lam tabtul bihi irun rẹ̀ ò bàjẹ́ o àbá ní irun rẹ̀ ò bàjẹ́ ṣùgbọ́n kí ni ó wàá ṣe kí ló bí in tó ṣe sọmọ máa ṣe là nìṣíàn tó bá dàtí gbàgbé kí ló ṣe ló ṣe sùdúrù sáà tó yẹ wà jẹ máa ló ṣe sùdúrù sáà ṣe àdàmà pé tó bá àkàrù rùkú wà àkàrù sùdúrù ṣe rúkìnì àbí wájib bí wàjib bá sọ̀rọ̀ wájib bí wàjib bá sọ̀rọ̀ ṣe rúkìnù kó rùkú gangan ni rúkìnù bọ̀ àkàrù tá a máa ṣe ní rùkú yẹn kí lòun o wájib ni so yóò ṣàṣojúdù sáà tó yẹ jẹma tó yẹ jẹma ìyìn ló fà tí sheikh mohammed ibn abdulwahab ló fi dàkárà mas'ala lábẹ́ ibi tó ti sọ nípa ọ̀rọ̀ ìforíkanlẹ̀ ìgbàgbé wípé tó bá ṣẹlẹ̀ tó bá lọ ń ka àdúrà rùkú ní sùjúd àbáka àdúrà sùjúd ní rùkú tó jẹ́ pé ìgbàgbé ló ṣe yóò ṣe sùjúd sáwí náà torí pé ó ṣàṣìṣe ni ṣùgbọ́n ìrun rẹ̀ ò ṣe kí ni o ìrun rẹ̀ ò bàjẹ́ o. mo rò bẹ́lẹ̀ yé àwọn àfáà ní kí ló fàtà sọ bẹ́ẹ̀ alùkọ́tọ̀ àṣìṣe mistake pé a ẹ̀rípẹ́ ni yìí ò ṣe mistake ni nínú nǹkan tó lọ síbẹ̀ nínú nǹkan tó mo tún fẹ́ rántí láti ṣàlàyé nílò àìní wípé kọ́ọ̀lù in after abẹ kọ́ọ̀lù mọ̀ṣọ́rọ̀ ìgbà mi ń bẹ ẹ wọn ọ̀rọ̀ àwọn òlàmọ́ nígbà bẹ́ẹ̀ mọ̀ pé kí ni wọ́n fẹ́ fàyọ lápòjú ẹni sìn kírun lẹ́yìn imam ìmáàmù wa ka ìmáàmù wa tàṣàwùdù lákọ̀ọ́kọ́ àtàhíyàtò eh, táyà lákọ̀ọ́kọ́ ìbúra ti máa stọ́ọ̀pù ẹ̀ ìbúra ti stọ́ọ̀pù táyà lákọ̀ọ́kọ́. ṣe á sì sọ̀rọ̀ láti ìbúra ẹ̀mí yàbá ni ṣe á ṣe fìkọ́ọ̀lù àrọ̀ ọ̀jẹ̀ á sì sọ̀rọ̀ láti ìbúra ẹ̀mí yà níbi táyà lákọ̀ọ́kọ́ na. so Sheikh Al-Albani ṣàlàyé dáadáa púpọ̀ nípa pé ọ̀rọ̀ ẹ̀yẹ̀ náà ní ká ṣe sọ̀rọ̀ láti ìbúra ẹ̀mí yà níbẹ̀ náà níbi táyà alákọ̀ọ́kọ́ níbi first eh, tashahudu wa tábàtà tashahudu yẹn tálápọ̀jú oníṣe ìwọ́n ti wá parẹ́ bí àwọ̀ yánu ọwọ́ á rí pé ìmáàmù ò tí ì ṣe kí ni o ìmáàmù ò tí ì parí ẹ̀ ẹgbẹ́ àríyàn yẹ o ó wá rí pé bó ṣe wá dákẹ́ lórí ìró yẹ ó fẹ́ máa ro ìròkúrò tẹkúrò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbí ní ìsìn yẹ ká mọ́tàlá bí a bí irú ìró onírẹ́kà mẹ́ta onírẹ́kà mẹ́rin tí mọ̀mù kí ó lẹ̀ tí wọ́n ní pé yóò kà fátíà nìkan abẹ́ẹ̀kọ́ ni ó ti wá kà fátíà àti ẹ̀tẹ́ ìmáàmù ò ṣe kí ni o kò tí ì lọ rùkú orí pé èso fẹ́ wàsíwàsí ó tẹ́ máa ro ìròkúrò àwọn òlàmọ́ ni kàkà tí ó fi máa ro ìròkúrò yẹn tó dàrí pé òun rẹ́mi ẹ̀rọ akọ̀rọ̀ fàlíyà ti bìkọ́ olè mọ̀ṣọ́ sọ́láàtì kó mú ọ̀rọ̀ kan nínú àwọn ọ̀rọ̀ tó wà mọ̀ṣọ́ níbi ìrún wá kó fi dí àyè yẹn tẹ́ gẹ́ta rẹ̀ kò yé yàrá ní ìsìn ọlápọ̀jù ní ìsìn bàtó parí tàṣáwùdù àtàyàtọ̀ làṣọ̀rọ̀ àtàtọ̀ yìí bá àlè parí ogun rẹ̀ ó kà sáájú ibrahimiya ìmáàmù rẹ̀ ò tí ì gbé ìmáàmù rẹ̀ ò dìde kò tí ì parí táyà ó wá ọ̀rọ̀ ó sì wà dákẹ́ pé ah, ìmáàmù dìde ìmáàmù tó dìde àwọn ah, ni pé kó mú ọ̀rọ̀ tó wà mọ̀ṣúra àwọn míì sọ pé kó mú àṣàtà látù lọ títí títí tí mẹ́wàá àṣàtà lọ́nà bíi títí tí mẹ́mú ló fi dìde ó máa para àṣàtù yẹn àti tó fi máa ṣe kí ni o tí ó fi máa ro nǹkan tó wà kọ́rídù àni sọ̀rọ̀ òye bẹ́ẹ̀ náà ni irú ìdásọ yìí pé ó ti ka fátì àtẹ̀ mẹ́mú ó ń kírun lẹ́yìn mẹ́mú la raka na wà bí fourth raka fatiha nìkan náà ní kankan àbí òun ti wá ka fatiha àti ẹ̀tàn ìmáàmù rẹ̀ wá ti lọ sí rùkú ó rẹ kí lọ rùkú ó sì ka fatiha àtàn ó sì rí mọ̀mọ́ ó sáà ti wá ní kó mẹ́mọ́ carry the way ẹ̀mí òun fẹ́ sí níbi sọ̀láàtì yẹn mẹ́ ẹ̀ka tí èmi ló wá kú òun níbi sọ̀láàtì àwọn òun lẹ́mọ̀ sọ wọ́n sọ pé torí pé à ìyìn tá a fẹ́ kó ṣẹlẹ̀ gẹ́gẹ́ níbi ìrun àlùkùṣù ọ̀nì tí ọba e, ti wá torí ìyìn tó bá fi jẹ́ pé ó lọ kúrò lórí ìrun bá aláàsì kó ṣe láti ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn mọ̀sáìlú yẹ ìyẹn mọ̀ rí nínú àwọn tíra àtọ́kọ̀ alákùnlé ha alùkọ́tọ̀ àṣìṣe téèyàn bá ṣe alùkọ́tọ̀ fìlmahal téèyàn bá ṣe mistake ní orí ìrun àbí àyè kan láyọ̀ tẹ́dí bùtùlánù asìl láyọ̀ tẹ́dí bùtùlánù asìl kò túmọ̀ sí pé ìpìlẹ̀ nǹkan yẹn ti bàjẹ́ rani nísìn ó ṣe ó ṣe mistake lórí pé n tó kà í ọ̀dà but àyè tó ti kàkọ́ yẹn àkọ́tọ̀ fil mahalli nìyẹn ó ṣe mistake níbi àyè tó ti kà nǹkan yẹn ó ṣe àzùkárù sùjúdù níbo nírùkú àkọ́tọ̀ fil mahalli la yaqtadi mala butlan al-asl kò túmọ̀ sí pé gbogbo orí ẹ̀ tó wá ṣe kí ni o kò tún wá bàjẹ́ so irun rẹ̀ sì da ṣùgbọ́n yóò ṣe sùjúdù kí ni o sáà wọ̀nyẹ̀mbági sojúdo lè sa àwọn ihìlì òmùmí kọ́ lè sọ̀sọ̀lá àfàṣọ. àwọn ni ọlẹ́tọ̀ kọ́ wá forí kalẹ̀ fún ìgbàgbé ìpàdé òkè ìdáná sí ahadukum fali yasdur sagidatẹ́yìn. wọ̀nyí sálàmù qabla ìtìmọ́mi ha amdan. bùkálẹ̀ yẹn wá kírun wá mọ̀mọ́ ọwọ́ sálámà kó tó parí ìrun yẹn ó mọ̀ọ́mọ̀ ni o bátọ̀lá ìrun ẹ̀ ti bàjẹ́. wọ̀nyí kẹ́ẹ̀nì sáhọ́wán àmọ́ká ló gbàgbé ni ó sálámà ó gbàgbé sálámà thumma dhakara qariban lẹ́yìn mọ́lẹ́ wa rántí tí kò pẹ́ ló bá rántí pé ah inú mi mo ti pè àtàmà ha yóò kí pé wàlà ọ̀kọ́rọ̀ jàmìlẹ̀ mọ́sídì kọ́dà kò bá àti jáde kó ònú mọ́sálásí yóò padà wá pè kò lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ padà tó yẹ yín o tàbílẹ̀ fún wa tàbílẹ̀ etí mo sọ díláàsì àti etí mo sọ láìpẹ́ yìí ó lè fi jọra wọn. alkhọ́tọ̀ fìlì mahali láyé pẹ́ẹ́dí mùtúlá ní sálámà yẹn sára sẹ́ẹ̀rù àbí ìsára but táìmù sálámù ẹ̀ sí ààyè rẹ̀ nìyẹn là so idan, kọ́tọ́wù ni sálámù yẹn fi màá láyè tó ti sẹ́hùn wà láàyè tẹ́lẹ̀ bùtùlán màdá àlásùn kò túmọ̀ sí pé gbogbo ohun tó ti wá kí ṣe kí ni o ó ti bàjẹ́ so ìgbà tó ti wá rántí yẹn pé kò yẹ kí sálámù sí yẹn yóò mọ lórí irun tó ti kí yẹn náà ni sóyè jẹ̀mọ́ inú ìjọba àdàbí sọlá àdàbí sọlá àgbà tàbí sọlá àsálà tó dẹ̀sẹ̀ tó sálámà tó bọ́ta tó dúró sábẹ́ igi tó ń sọ̀rọ̀ pàtó padà fẹ́ padà pé parí ìrun yẹn ànábì ò ba ìrún tó ti kọ́kọ́ kí jẹ́ sọ́lá sálámà ànábì kí in tí ó fi kọ̀ǹpìlìtì rẹ̀ ni tó ń mọ̀ sájàdá sájìdàtà èèyàn lẹ́yìn ìgbà náà wà forí kalẹ̀ lẹ́ẹ̀mejì láti ṣe sùdúrù sáà alùkọ́tọ̀ òfin mahali ẹ̀parẹ́ láyàkútẹ́rì bùtùláàdì asùn kéèyàn sàṣìṣe ní ààyè tó yẹ kó ti ṣe nǹkan kò túmọ̀ sí pé gbogbo nǹkan yẹn ó ti di ìpìlẹ̀ nǹkan yẹn ló ti bàjẹ́ àwọn takàlàmọ̀ yẹ̀ sí ìrọ̀n kọ́lá àkọ́bá àti sọ̀rọ̀ lè maslahatia fún tó yẹ pé sọ̀rọ̀ díẹ̀ lórí àtúnṣe ìrún yẹn pé ẹ gbọ́ àhákùnmọ̀ ẹ̀kọ́ lórí ẹ̀dẹ́ yìí anamisalaam salaam béèrè bẹ́ẹ̀ pé ah ṣé ìta ọkùnrin sọ sóòtọ́ ni sóòtọ́ ni sọ pé mo ti ìrún tí mo kí rákà méjì ni ọ̀rọ̀ tó anamisalaam salaam sọ náà in relation with kini o with ìrún yẹn náà ó ń sọ̀rọ̀ bí kéèyàn sọ pé èyàn sálámù wọn ni mẹ́mú rákà mẹ́ta lọ́kì mẹ́mú ẹgbọ́ wọn ni bẹ́ẹ̀ ni alájẹ́ ẹgbọ́ bàbá láti pọ̀rọ̀ tó ń sọ náà lórí àtúnṣe ìròyìn náà ni ìròyìn ò tí ì náà so yé jama so wàyí ń takàlámà sáháwán àwònámà fatakàlámà bí ó tẹ̀ wá ń kírun lọ́wọ́ sọ pásọ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ èèyàn ó bàrún jẹ́ kàlámù lè bàṣà ẹ máa sọ́dọ̀ àti tìmáwí àti àsọ̀lẹ̀ kàbí ṣùgbọ́n tó bá pọ̀ lọ sọ̀rọ̀ ní ti gbàgbé àwònámà ó tiẹ̀ ti sùn lọ àbí tó ti ka kùránì lọ ọ̀rọ̀ kẹ́kẹ́ sáré gba ẹnu ẹ̀kọ́ dá kìí ṣe kùránì ọ̀rọ̀ ẹ̀kàn slip of tongue àwọn bá gbé lam tabtol ìrìn ò tí bàjẹ́ tó bí kò ṣe kí ni kò mọ̀ọ́mọ̀ tó yé dẹ̀ bá wà ń kọ́ kọ́ ha bàtọ̀ láti ìjìmá tó bá rẹ́rìn káàkáàkáà ìrìn ti bàjẹ́ gbogbo àfáàdù panupọ̀ la intaba sama ṣùgbọ́n tó bá kó kàrà smile músẹ́ tí yìnyín ọ̀yọ́ ta ó kàrà bẹ́ẹ̀ yẹ kí n lọ́nà sí ọmọ rẹ̀ wá sọ kankan tó kàn ra smile inú rẹ̀ bàjẹ́ bọ̀ tó bá ti di ẹni kàkà tọ̀ ìwé ẹ̀ ti bàjẹ́. وإن نسي ركنا غير تحريمة فذكره في قراءة الركعة التي بعدها بطلت التي تركه منها وسط الأخرى عوضا عنها tọ́ba lẹ́pẹ́ bí ṣe ń kírun lọ ìnẹ́sì àrùkùnà ọba gbàgbé rúkùnà àti sàlàyé dáńpẹ̀ rúkùnà àwọn orígun òrun gẹ́bí ìdúró ìrùkù ìdìde ń bẹ àwọn orígun òun nìyẹn wọn lọ gbà bí orígun kan ṣùgbọ́n ẹ má gbọ́ o orígun tó gbàgbé ìgbẹ́rọ̀ tàhárí mà kìí ṣe orígun tàkìrọ́tì ìráàmù lọ gbàgbé o níṣẹ́ ẹ̀fẹ́ kí ni ìṣẹ́ wà gbàgbé tàkìrọ́tì ìráàmù gbogbo owó ẹ̀rọ ṣe kí ni o ìlòdó tó yẹ wà jẹ́ máa torí pé ìtumọ̀ ẹ̀rọ mẹ́kọ̀ọ́ wúlò tí ìbọn síbi ìrun máa nà rẹ̀ ni fàdákàrà àmọ́ ó gbàgbé orúkúrò kan bí ó gbàgbé orúkú ó wá rántí fìkìrọ́ àti rọ́kíá àlẹ́tì bàdáhà ó ti wá ń ka kí ó lọ ní rákà ẹlẹ́ẹ̀kejì tó rántí pé ìmọ̀ ní rákà alákọ̀ọ́kọ́ àbí mo sùdúrù lẹ́ẹ̀kan ní rákà alákọ̀ọ́kọ́ bàtọ̀ láti ha rákà alákọ̀ọ́kọ́ tó fi orígun kan lẹ̀ mbẹ́ rákà yẹn ti bàjẹ́. wọ́n sọ̀rọ̀ tí ó rọ ìwà dọ̀nà àná ha èyí ló kí lọ́wọ́ yẹn ni ó wà á fi dípò alákọ̀ọ́kọ́ yẹn abẹ́rákà márùn-ún kì báwọn mẹ́rin ló fẹ́ ṣẹ̀gẹ́dàrin ṣẹ̀gẹ́dàrin tí yóò ìfà yóò ti gbàgbé orígun yẹn fáyìlà kan mẹ́mẹ́ tó àlàfífà apá sọ yí pé tó bá yẹ kó ti bẹ̀rẹ̀ kìrá ní kíni o ní rákà ẹlẹ́ẹ̀kejì mọ̀fúnmù ẹ̀ ní pé ó ní gbèdéke ìgbà téèyàn lè padà sórí professor tó ṣe rúkúnù kan rúkúnù tó gbàgbé lọ́jì tẹ̀mí ó ń kírun lápọ̀júwe ó gbàgbé ó sùdúrù lẹ́ẹ̀kan ó ti wá lọ sókè ó sì Allahu Akbar ó tẹ̀pẹ́ tí kò ní mínà eh, sùdúrù ilá dalkiyam orígun kan nìyẹn ó ti wá bẹ̀rẹ̀ kìrá kò lè padà mọ́ àwọn àfáà ní gbogbo ògbà tí iṣẹ́ méjì ẹ̀jẹ̀ mú ẹ̀mú dọ́bìtì dọ́bìtì dáadáa tí iṣẹ́ méjì bá ti tẹ̀léra wọn níbi sọ̀ láti fún yẹn èyàn lè fi báràkà yẹn èyàn sì fi lè sọ yẹn kí la fi imam níbi rákà níbi ẹ wọn imam fẹ́ bá imam níbi imam sí Allah akbar àbí ó ka fatia ó kìyàmù gbogbo tó fẹ́ kìyàmù àti kìyà àti di fílù kejì abẹ́ kan tí èèyàn máa dé sí tó bá bá imam ní hálù tó níbi sọ̀láàtì rẹ̀ yìí ájúra kàlù mẹ́bàá mìlá tó bá máa bẹ́ẹ̀ ọba sórí pé orí fílù kejì ìdàrọ́ fún ìmọ̀ ìmọ̀ asàmì nàdùn kó tó ti fẹ́ bọ́ sórí fílù ẹlẹ́kẹta tó bá mẹ́ ọba mẹ́ méjì yẹ dọ́bìtù ni ok ẹ wá ìdẹ́fì gbọ́n tí mo sọ yé ni o ẹ wá wo ẹnìkan so ìmọ̀mù ti lọ sí ìmọ̀mù wà lórí kìyàm ìmọ̀mù ti ọkà sùrà ó ti fẹ́ parí sùrà ní ẹni yìí dé ibi sọ̀láàtì kẹ́nìkan wá pàtó yìí dé síbi sàláàtì yìí wọ́n bá ìmáàmù lórí kíni o lórí kìyàm ìmáàmù ti ka sóràtà àwọn ẹsẹ̀ dé abẹ́ẹ̀kọ́ ni so táìmù táwọn dé wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n jọ ìrìn náà wọ́n jọ ìrìn báyìí wọ́n ka fati àlọ́ àbí so táìmù tẹ́ ka fati àwọn sẹ̀dẹ̀ bí i malik yaomi did ó ìmáàmù lọ sí rúkọ̀ ṣé wọ́n láǹfààní tí wọ́n sọ́dẹ̀ parí fati àwọn kí wọ́n bá ìmáàmù ní rúkọ̀ padà sẹ́wọ̀n pé wọ́n ti bá ìmáàmù lórí fíìlì ọyọ́ kan àbí tí wọ́n tí màmú bá ṣáájú wọn lọ kú báyìí tí wọ́n bá láwọn fẹ́ parí pátí àyẹ ìmọ̀mù wọn sẹ̀fẹ̀ bọ̀ sí kìyà padà wà lọ sí orúkú wọn báraka àbí wọn báraka yẹ ṣé kàdúgbò sọ kọkọ ṣé àwòrán yẹ yẹ yá mi. but ìbò náà ti bá imam kíyàm wà á kọ́ ni tọ́kọ̀lọ́ fi sọ́ra máa imam so kẹ́tọ́kẹ́ kù ní ìsìn ni pé ṣé mo tá bá àwọn àtìmọ́mù

abẹ́ẹ̀kan pátíà ò bọ̀ fún pápá ìjọ ká sọ pé níbi tí ò ti sí kìláàfù níbi sọ látòkì ni ṣìríyà abẹ́ẹ̀kan ẹni tó jọ ìrànmọ́mù ní ó ti dàrú àbí ìrun zúrì là ń kí lápòjúwe ìrun zúrì pé abẹ́ kí ó jẹ́jẹ́ ni kò sí àpẹẹrẹ lọ́dọ̀ àwọn àfáà wípé àti mọ́mù àti màmúmù ni wọ́n kà kí ni o wọ́n kà kí wọ́n kà pátíà abẹ́ẹ̀kan ni ó kẹrin ìwà dé sọ́dọ̀ ìmọ̀mù ìmọ̀mù sì kà kí ó jẹ́jẹ́ àwọn náà dé wọ́n jọ ìrun mọ́mù wọn lórí ìdúró wọ́n kà fátíà wọn kà fátíà torí pé ọ̀rọ̀ yẹn lọ́rùn wọn kàkàbátà wọ́n wá kàkàbátà yẹn lọ ní ìmáàmù wa lọ́rùn kú ṣe ẹ̀ ọ̀rọ̀ pé súrà yẹn máa wà áwùtọ̀ ìmáàmù wa lọ sí rùkú táì wọ́n lọ ti dé mọ́lìkì yàwó ìdí so ó ń bẹ́ náà lọ́mọ́ tó sọ wípé kó parí fátíà yẹn tó wá mọ̀ wípé ìmáàmù òun ò ní tí ì ṣe fíìlù méjì tó ń fi àdúrà kárẹ̀ tó ń fi bá nítorí pé ó ti wulẹ̀ wọ sọ̀láàtì ọ̀rọ̀ tí yàtọ̀ sí ẹni tó pé ìmáàmù wà rúkú lòun fẹ́ ṣe kí ni o lòun fẹ́ bá ìmáàmù rẹ̀ mọ́sálà yàtọ̀ síra wọn ṣé bí a sọ ọ́ ẹni tó ń bẹ lọ́rùn màmúmù náà níbi ìrọ̀ àpò ìjọba bàdé kó ṣe kí ni òjòbù mùtábà àtìlì ìmáàmù ìjọra yẹn kó tẹ̀lé ìmáàmù rẹ̀ ó mọ̀ tẹ̀lé lọ sí ibi tó bàdé yẹn náà kó wá ẹ wá tó gbọ́ fáyẹ̀rẹ̀ làfífà mo mọ̀ pé mọ́ mo ti fẹ́ lọ rùkú kó wá dórí ìrùkú sọ alágbàdà sí kó là ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ fatia torí pé fatia fi hálù kìyàm ọ̀rọ̀ yẹn ní fún bá ń lókùnrin àrùká ní sọ̀rọ̀ lẹ́fi bèrè lọ́wọ́ sẹ́kṣọ́nà alfọ̀zán àfihàn ọlọ́ ta'ala wípé àwọn èèyàn kan níbi sọ́tù tarawih ó mọ̀ sọ̀rọ̀ níbi tí ìrun bá ti mẹ́gùn wọ́n ti jókòó sẹ́yìn mọ́sáàsì àwọn fẹ́yìn bí asámú wọn ni ìmáàmù ò lè wá pa wá tí wọ́n bá ti wá ka fatia wọ́n ti jókòó wọn lè máa tayín wọ́n lè máa jẹ wọ́n lè máa mutí wọ́n sì wà mọ́sìkì tí ó bá ti wá di pé ọdún pé ìmọ̀ mùtìkà kí ó lọ ọdún pọ́kù díẹ̀ tí mọ̀ ó ti kí ó lọ rùkù wọ́n kàn sáré jọ ẹ sáfù ni wọ́n lọ rùkù pẹ̀lú ìmáàmù ṣéèkì ni wọ́n nínú. torí pé tarakul fatihata amdan wọ́n mọ̀ mọ́ fi fati alẹ́ àbí wọ́n mọ̀ fati alẹ́ wọ́n mọ̀ filẹ̀ wọ́n wà mọ́sálásí àsìkò tààyè dáfilẹ̀ ká fati àwọn òṣèkí ń wò ká so nǹkan yẹn kọ̀díyà àwọn ẹ̀tọ́ pẹ̀ bóyá masáyìí wà bẹ́ẹ̀. ìkan máa máa gbélẹ̀ ìkan ọkọ̀ bá ní kò láǹfààní rẹ̀ ẹ̀ tí ò láǹfààní rẹ̀ náà wọ́n mójú kò fo ṣùgbọ́n ẹni tó pọ̀ òun ló ń dẹ̀kọ̀ ìmáàmù máa kí lọ́pọ̀. tó bá fẹ́ rúkú jẹ́ rẹ̀ kò nílò yẹn. sọ́wọ́n kan kéékèèké àpò ẹni wọn kọ́ ọ̀yọ́jọ́ wọn kọ́ wá rẹ̀ mọ̀ náà bá bọ́ rúkú jẹ́ wọn. nítorí wọ́n yẹ̀ fẹ́ ni pé sẹ́tọ́ bá Comment bọ́ sọ́kà? Ní bọ́ sọ́kà. Wọ́n tẹ̀sẹ̀ yẹ bọ́ sọ́kà sẹ́kọ̀ọ́ ra kàńkọ́. Sọ́tò wa kó lẹ́yìn ẹ̀pẹ́ màá jẹ́ ìpadà. هذا من مداخل الشيطان نسال الله السلامه والعافيه لعلنا نكتفي بهذا والله اعلم وفي نسي ركنا غير التحريم فذكره في قراءه الركعه التي بعدها بطلت التي تركه منها وسط الاخرى عوضا عنها ولا يعيد الاستفتاح طبعا سقى سقى لك كان جدي لك لك كفو استفتاح وسيو hàn yẹn ti lọ nìyẹn kọ́lá ahmed mama ahmed lè sọ bẹ́ẹ̀ wọ́n yìí dẹ́kẹ̀rẹ̀ kọ́bìlẹ̀ ṣòro ìfìlìkìrọ̀ àti àádá fàátà bí ọbẹ̀ bàbá àdáwò tọ́wọ́ pé kò tí ì wá bọ́ síbi kìrá ó ló lè padà síbi tó ti mísì yẹn yọ wà kí ni wàá ṣe ni pé tó bá padà yọ wà á ṣe yóò correct mistake yẹn yá àti wàá bẹ̀rẹ̀ padà láti bẹ̀ tẹ́gẹ́tà rẹ̀ tẹ́gẹ́tà rẹ̀ ẹ́ ìforíkalẹ̀ kan ló ṣe instead of méjì ọwọ́ arántí kó tó ó lọ sí dúró kò tí ì bẹ̀rẹ̀ kìrá àlọ́ rántí yóò padà sí ìjókòó yóò wà forí kalẹ̀ kan tó sẹ́kù yóò tún àìsàn dìde padà kájírùkù náà ni tó ti ní ìsìn tí ó ti ṣe fíìlù méjì ó kò ní rùkù ó ti dàrú níbi rùkù ó dé sùdúrù lọ́rántí yóò padà yóò sẹ̀ tó rùkù yóò sẹ̀ dìde padà yóò sẹ̀ yóò àmú kọ̀tínú adáwọ̀lá ọ̀yìn náà ṣètò ṣáwùdàlà awọ́l wọ́n gbà fún táyà alákọ̀ọ́kọ́ wà náà hàdọ̀ tó ti wá dìde láti mọ òròjọ́ dandan ni kó padà sórí ìjókòó ìtìyánu bìhì kó wá lọ sí táyà mẹ́lẹ̀ fẹ̀sẹ̀ tí mọ̀kọ́ ìmẹ́lẹ̀ tí ò bá ti dìde tán li hadith al-Mughira rawahu Abu Dawud wa yalzamu al-ma'mum mutaba'atuhu wa yasqutu anhu tashahhud wa yasjudu lis-sahwi tó bá jẹ́ pé máàmù ní dandan ní kí máàmù mọ̀ tẹ̀lé ní ìsìn máàmù rẹ̀ ń lọ sí dúró ìwọ́sọ̀ káyọ̀ kájọ̀ kò rìn ẹ̀sẹ̀ sùbánà ìsìnbánà ìmáàmù ọ̀dà nǹkan padà máàmù ti dúró tán ọ̀ tẹ̀lé máàmù rẹ̀ ni tó ti yé nìsín ẹ̀ sì jọ ṣe ìdúdú sáwí padà nígbà tí ẹ bá parí ìrun mo ti ẹ jẹ́ kí n kankan ilé sáré mo ti sàlàyé nínú lóṣù àmọ́ iṣẹ́ kàfẹ́ lẹ́dẹ̀ rọ̀kà á ti bá ní alàyè kí ẹ ti bá ṣe èbèjì níbi ẹ̀ka mẹ́rin lóhun ti kí kí la ní yóò ṣe. èyí tó ṣe kí ni o èyí tó mú tó kéré jù tó dá lójú yóò mú ẹ̀yà kò tó màmú ń da ṣáàkì ibi fílì ìmáàmì yìí màmú mò ó tẹ̀lé nǹkan tí màmú bá amla ṣé ìmáàmù ti gbórí òkè ẹ̀kọ́ mọ̀sẹ̀ dáadáa lóòótọ́ ìmáàmù wà ní rúkú ìmáàmù wà ní rúkú ṣùgbọ́n sọ fẹ́ jọ ìrun òun fẹ́ jọ ìrun. bọ́n sọ sábẹ́ àmọ́ ó wá ń dáwọ́ tòkè tí mo bá ìmáàmù ní ṣẹ́gẹ́ ìmáàmù lè yàtọ̀ ìmáàmù ọ̀kẹ́ àdá àmìlà tí máa ń sèmi dìgbà lam yàtọ̀ dàbí tí kí ni yàkínù àmàdájú ni pé ìwọ náà ń tó súnmọ́ nípò so kò ní karaka yẹn wàyí dàbá náà lè yàkí àtọ̀ bímọ bá kìyàwó yàtí bí màmú ń bára sàlámì máa nìyí tó bá ti wá mọ lórí ìbáwọn gbogbo tó bá kù níbi rẹ yóò padà kílẹ̀ ìdí mọ́ bá sálámà tán wọ́n sì lè sáwí bákan náà tó bá yẹ pé ó gbé iyèméjì tó ń ṣe níbi irun ó gbé sórí àmọ̀dájú tó kúta sọ pé ètò kéré jù rè yóò forí kalẹ̀ méjì lẹ́yìn sálámà wàlẹ́ ìsọ̀rọ̀ màmú sojú imam maamumu kò ní sùjúdù sáwì kankan tó bá ṣe mistake lẹ́yìn imamu èrò ẹ̀yìn ni ó wá ṣe mistake ọ̀dá dáràn tó yẹ nìsín lẹ́yìn imamu ó ní sùjúdù sáwì kankan o ilá ayé sọ́wọ́ imamu wo àfitẹ́kì mọ́mú ẹ̀ ló ṣe mistake fàyà sùjúdù máa wò ọba àforí kanlẹ̀ ṣẹ́gẹ́tẹ̀ tó yẹ wàláwò làmì òtí mutashahud tó mọ̀ òtí mọ̀ òwò bá dà sùjúdù kọ́dà kì bá àmọ́ ti ṣe táyà lẹ́yìn ìgbà náà òun ò ṣe kí ni o òun wà ṣe táyà tiẹ̀ tó bá lẹ́yìn sálámà lẹ́yìn sùjúdù mọ́mù wazir masbuq salamihi مع imami sahwan walisawi maahu ẹni tó pò ń jẹ ìrun ni ẹni tó jẹ pé òun bá ń bẹ̀rẹ̀ ìrun masbuq là ń pò wọn òun náà forí kanlẹ̀ tí mọmọ ẹ bá ṣe mistake yóò tẹ̀lé wọn ẹ tó bá dẹ̀ jẹ́ pé àwọn tó yẹ pé bá dà sálámù wọn fẹ́ ṣe yóò padà ṣe fíìmù fara dàbí yìí ọmọ hàlù qabla salam ṣáájú sálámù yóò bá wọn forí kanlẹ̀ illa idha salama an naqsi raq'a fa akthara li hadith imran qadriyadayn وإلا فيما إذا بنى على غالب ظنه قلنا في به فانظر نضبا بعد السلام لحديث علي وابن مسعود وإن نسي قبل السلام أو بعد وأتى به من أتى به ما لم يطل الفصل فصول الصائم ما يقول فيه وما درى فيه كسجود الصلاة انتهى الباب ó ní gbogbo tá a sọ nípa sùdù sáwì ní tá a máa sọ ń bẹ àti bá a ṣe máa forí kalẹ̀ gẹ́lẹ́ bí sùdù ti kí ni náà ni o bíi tìrú náà nǹkan tá sọ ń bẹ náà sọ̀rọ̀ bí ara náà ni a sì forí orígun méje àwọn abala méje wa wájú orí ogórí imú ọwọ́ méjèèjì àti àwọn tá a máa fi kalẹ̀ á fi kalẹ̀ fún Allah subhanahu wa ta'ala ibi tá a bá ti parí báàbò yìí ni inshallah rahman tó bá ti jẹ́ mẹ́jọ á ṣe àwọn ìdọ̀pá á sì bọ̀ sí báàbò sàtàtọ̀wọ̀ láti bẹ̀rẹ̀ inshallah rahman نسأل الله سبحانه وتعالى يفقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين